ká bisimilah alhamdulilah salatu wasalam rasulillah èyí tẹ́ bá ti kà nínú béèrè tó bá yẹ kó bá ti jáde nínú lẹ́kṣọ̀ ẹ̀ mú wulẹ̀ tó ń dà padà náà. àwẹ̀ ọjọ́ àrọ̀fá èyí tá a wà nú ẹ̀yìn síyàmù yawmi àrọ̀fá tàṣìbò àlàlọ́ an yukaffira as-sanata al-madiya wal-qabila ìpẹ́ kágbà àwẹ̀ ọjọ́ àrọ̀fá anábì wa sallallahu alayhi wa sallam ó ní mo gbà pé ọlọ́run ọba yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì sẹ́wọ̀n pé ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ wà ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ ni ẹja ń pè ní sọ̀rọ̀ nla àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun náà ń pè ni o ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ ni o ìṣẹ̀ṣẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ tí ò lè parẹ́ o náà ni àwọn ẹ̀ṣẹ̀ ńlá àyàfi tá a bá túbá lónìí tá a bá túbá lénìí òun náà ti parẹ́ náà kódà kọ́ mọ́sí ọjọ́ àrùn pátá gbà rẹ̀ ìyẹn ló fi jẹ́ sí pé irú ọjọ́ òní ọjọ́ túbá ni ọjọ́ ronúpìwàdà ẹ̀ṣẹ̀ kó lè bàa jẹ́ sí pé bí wọ́n ti bọ́ kó ẹrẹ́ ńlẹ̀ wọn náà fi táwùbà ló fi kó ní ńlá náà lọ́wọ́ àjẹ àtúnbí tán yányá náà náà wọ́n béèrè pé takbir Allah akbar Allah akbar tó ti bẹ̀rẹ̀ látọ̀ báyà lẹ́nu ẹgbẹ́ bó ti wà nínú ìgbà wa látọ̀dọ̀ àwọn ààbò nàbí sallallahu alaihi wasallam wípé wọ́n máa ń bẹ̀rẹ̀ tẹ̀kbírọ́ọ̀sì tó jẹ́ sí pé ó ní gbèdéke àkókò wọ́n máa bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn fájìrì ọjọ́ àrọ̀fà títí tó fi di eh, ọjọ́ kẹrin ọjọ́ kẹrin iléyà ìyẹn ni pé asif ní wọ́n kí asif iléyà tán ọjọ́ kẹrin iléyà náà ni wọ́n tó stop pẹ̀ wọ́n máa ń ṣe àmàṣe lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wọ́n máa ń béèrè pé ṣé bí a ti máa ṣe báwo ni ṣé a máa wí pọ̀ ní pé Allahu àbí máa mọ́ máa wí tá máa wí tẹ̀lé lẹ́yìn Allahu akbar tá máa wí tẹ̀lé lẹ́yìn àbí kálukú ọ máa wí lọ́tọ̀ọ̀tọ̀ ìdáhùn ni pé àní wí pẹ̀lú fọ́ìsì kan náà ṣùgbọ́n a máa wí sókè báwọn kan bá gbé níbi Allahu akbar Allahu akbar káwọn kan ti débi wálé la ilham káwọn kan ti débi wà Allahu akbar kabira kí gbogbo ọmọ ọmọ maize papọ̀ ìyẹn ní sunna àdáni sallallahu alaihi ṣùgbọ́n àwọn yẹn tọ́ dorin ní àkókò wa yìí Allahu akbar àwọn yẹn wà wọ́n jẹ̀lé lẹ́yìn tó nípa báyìí ààrẹ máa wí papọ̀ bákan náà àní ìdí ká fohùn tó dùn wù àní ìdí ká fi ohùn tó dùn wù kì í ti Kùránì nílò ẹ̀ tó bá jẹ́ pa bá wulẹ̀ ẹ̀kọ́ kan kò sí nǹkan kan nǹkan wá sọ́ di pé ò lè fi tẹ̀kùbẹ̀rọ̀sì àbíkọ́ bí Allahu akbar Allahu akbar Allahu akbar à nílò ẹ̀ nígbà tí èso ni Allahu akbar Allahu akbar èyí ti pàmò àwọn sọ́dọ̀ yìí a sì ní máa wí ní jàmá papọ̀ ìmọ̀ gbogbo wọn máa wí tí ó dàpọ̀ máa rọ̀ tí mo sáà tí ó máa mì náà ní súnà náà sọ̀rọ̀ bá wọn. a lè ṣe mọ́sáàtì tó bá ní microphone dáadáa níbi mẹ́ta márùn-ún mẹ́fà ẹ ha fáwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n wá jẹ́ tó gbàgbọ́ yìí ẹ gbé ìwọ bẹ̀rẹ̀ lẹ́yìn bíi seconds méjì ìwọ náà bẹ̀rẹ̀ lẹ́yìn bíi seconds ìwọ náà bẹ̀rẹ̀ yẹ́nì pé kíni wọn tẹ́ bá ti fẹ́ rí wọ́n máa kó wọ́n máa dákẹ́ kẹ́ni kí wọ́n fi kọjá rẹ̀ kó tó lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ tó tí wọ́n fi takora wọn ṣùgbọ́n ohun yẹn wọ́n máa lọ sí òkè náà. ni tó máa du'a al-istiftah kí ni tó máa du'a al-istiftah ẹnu wọn wá tún sọ ni du'a al-istiftah a ti gé kwẹ́sà mọ́lẹ̀ báwọn èèyàn gbé kalẹ̀ bó ti yẹ tí ó yẹ gbogbo ẹni tí ọ̀ máa ń jẹ́ du'a al-istiftah ntí wọn bá mọ ẹ̀yìn máa gbà pẹ́ lómi òsì kínní kọ́ mọ́ á túmọ̀ ẹ̀ ọ̀yà tó ń béèrè béèrè kó sì yẹ gbogbo wa lẹ́ẹ̀kan náà.

yẹn kíka Quran òun ni ló fi jẹ́ sí pé tá a bá ṣe wí tán kí ni ó tẹ̀lé a'udhu billahi minash shaytanir rajim àwùjí ara àwọn nǹkan yẹn nìyẹn. a lè rí ìdáhùn ni pé àwọn kan lè ṣe. ara àwọn onímọ̀ tí wọ́n ní lẹ́yìn Allahu alákọ̀ọ́kọ́ yẹn iná ni yóò ṣe o torí pé tọ́wáyé pé lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn la ṣe àdúrà táàfin máa bẹ̀rẹ̀ kíka Qur'an kíka kéw ẹ̀ẹ́dì èyí tí ó yẹ kó tẹ̀lé àdúrà istiftah náà lọ tẹ̀lé báwọn láti wá dènà sí tàṣéǹtàṣé yẹn Allahu akbaru yẹn àti tàkọ́kọ́ àti gbogbo tíyìn àti wẹ́rẹ́ yẹn irú kan náà ni wọ́n á kó papọ̀ tá a bá parí ẹ̀ tán á ṣẹ̀ wá sí àdúrà istiftah gbogbo eléyìí á lè practice ẹ̀ tá a bá kí wọn lẹ́yìn ìmáàmù rú ti Àkúrẹ́ yẹn láàrin gbogbo àwọn ti rí yìí kò sí ní jẹ́ báyàn wọn ò tiẹ̀ máa dágbé ní sèpítà lọ́kàn wọn. ọba ti pe Allahu akbar parí lọ́wọ́ alihamdulilahi ní ọ̀tẹ̀lẹ̀ kò sí ní jẹ́ dàá lè sèpítà àwọn ò tiẹ̀ kú lọ́kàn wọn pẹ̀lú yẹn Fatiha gan ti dò dáadáa ní àárín ti dàá lè sèpítà. tó gbogbo kwẹ́sàn tẹ́ ń béèrè ni àwọn èèyàn ò lè rí ìlò abẹ́rẹ́ bí dẹ́sì yóò lò lọ́dọ̀ wọn máa kù rẹ̀ náà ọ̀yà. bẹ́ẹ̀ ẹni tí ìròyìn ìdìbò abọ́mọ lọ́wọ́ ìran méjì ni wọ́n tó bá jẹ́ sí pé ó ṣe àtẹ́ ẹ̀wọ̀ ni tó bá yẹ kó ṣe àtẹ́ ẹ̀wọ̀ kì í ṣe pé nígbà tó fẹ́ kírun ni àlùwalẹ̀ ìjà tó bá jẹ́ sí pé òun gangan lọ́mọ àmọ́ pẹ̀lú ọ̀ ń jẹun ọ̀ ń tọ́jú obìnrin ọ̀ ń tètè ọkùnrin ọ̀ ń pọ́lìsì bàtà ni wọ́n fi bọ́mọ lọ́wọ́ àtẹ̀wọ́ nìyẹn bí pọ́lìsì bàtà ọ̀yẹ́ kọjá kí wọ́n bọ́mọ yẹn lọ́wọ́ tó bá yẹ kó lóyún ẹni báyẹn nì kò ní kírun ẹni yìí yóò wà lé wa yẹn náà sílẹ̀ á fún pàṣà pàṣà jìyà pàṣà jìyà rẹ̀ ni pé òun yẹn náà sílẹ̀ ní yìí nígbà tó ti bá àrùn yẹn ọ wà wálé padà ọ wà sanná fìlànà rẹ̀ pàṣán ìyá rẹ̀ wá pé ó ti wà ọ̀rẹ́dì náà yìí tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ìjà ẹ̀ náà sì mà kò sómi kò sì lè tọ̀ <laughs> nǹkan ti wá o kò sì lè tà sáàmì lélẹ̀ yàgbẹ́ kálukọ́ tọ̀ rí gbogbo àwọn nǹkan yìí tó bá jẹ́ sọ́kọ́ bá ṣẹlẹ̀ wípé èèyàn yìí àlùwàlẹ́ èèyàn já ni ọ̀wá lè bárun mọ́ irú ẹni tí wọ́n bá kírun tán ọlẹ́tọ̀ láti yan náà fìlà rẹ̀ nínú yídì yẹn jẹ torí pé kọ̀sátẹ́wọ̀ ọlọ́run ló gbé wá bá ń pé bí ó kìkì ẹ̀ nìyẹn mo lérò pé yọ gbàládà pé ó kírun yẹn nítorí pé ìkẹ́ ọlọ́run ọba fẹ́ jù ju báwa ṣe rò lọ báwo ni ó ti wá kí mo rò pé pẹ́sẹ̀ tẹ̀ kókó tẹ̀lé ni ṣé yóò kí bí ó ti yẹ kó kí lẹ́yìn imáàmù tí imáàmù bá kí ni àbí yóò kí ní bọ́rọ̀ gidi bá a ṣe máa kí ẹ̀hún náà fẹ́lẹ̀ ìdáhùn ni pé kó kí bá a ṣe máa kí ẹ̀hún ọdún gan náà ní sẹ̀ríà tí ọ̀bà wa máa kí kó kí níwọ̀nba bá a ṣe máa kírun láti ṣùgbọ́n asáyọ̀ǹda fóun ìgbòkò kìíní èyí míì tún lè jẹ́ lára rẹ̀ pé títí a bá wá pọ̀ tí wọ́n lè dá jàmáà àti wọn náà kí wọn ò lè dá kí o wọn ò lè dá kí náà lọ́kàn. náà tó bá ti jẹ́ mùsùlùmí kò sí ní tẹ́ńjọba ebe èèyàn sáà ni èèyàn sáà sì pé iná ó lè jẹ́ mùsùlùmí ó sì lè jẹ́ kèfèrí tó bá jẹ́ kèfèrí bí àmọ́ sí ọba kó sì àfa àtẹ́bá wọn pé kèfèrí ní ààrẹ kí wọn lẹ́yìn ẹ̀ kí wọn sì jọba ayé sílẹ̀ fẹ́ ń bẹ lọ́rùn ẹ̀sẹ̀ gbẹ̀lẹ̀ tábà tí wọn pé mùsùlùmí ni kí ló dé tẹ̀lé kí wọn lẹ́yìn mùsùlùmí ni kò sínú sùúrù kò sínú májẹ̀mú táwọn fi máa sọ pé so uh, àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó jẹ́ sí pé táwọn èèyàn ọ̀bà rí rí táà sì mọ̀ ń pa rẹ̀ tá a bá rí àwa máa ṣẹnu sọ̀tù síbẹ̀ àwa sọ̀rọ̀ ń pẹ̀ mẹ́bàá mọ̀ nípa ẹ̀ mọ̀ pé kò sí kò tún tó náà kí ni àléébù kí ọlọ́run kọ́ bá sàlékún àlàáfíà general Muhammad Buhari olórí orílẹ̀-èdè wa ni kó sì bá a tọ́ wọn sọ́nà kọ́kọ́ wọn máa ṣe nígbà tí wọ́n wá sí ìpínlẹ̀ ọmọlúwàbí yìí àwọn yẹn kírun sọ̀láàtì lórí fún wa ó sì mọ ìrún kí láyé ọkọjá gbogbo ìmáàmù tó wà nù táwọn tí mo rí nìmọ̀ ó kírun já a ó tún wá jọ àfa ó kírun já ẹ́n síta àwọn eléwọ̀n ojú tọba lọ ẹ̀ẹ́dá mi lóhùn àẹwúru àwọn ìlú táwọn eléwọ̀n rìn lọ ìlú dẹ́rìn lọ kọjá ọgbà ọkọjá ilẹ̀ Yorùbá <laughs> ogun ẹ̀kọ́ lọ́mọ́kà tàbí kọ́ lọ́mọ́kà ń Canada kò pé wá lọ ọ̀sẹ̀ kan lọ́dọ̀ mi ó ti máa bọ̀ wálé àwọn eléyìí rìn kiri ayé ń kò sí ìrántí wọn ò tí ì bá pàdé wọ́n ti bẹ́ẹ̀ ṣe ń bọ ti ń bọ màálù wọ́n ti bá pàdé wọ́n lọ India wọ́n gbogbo bẹ̀yẹn àwọn yẹn ti rìn lọ ṣùgbọ́n sẹ́nìkan lè yí fèé tẹ́ padà ẹnìkan lè yí padà nítorí wọ́n bá fẹ́ ṣe tọ́wọ́ ẹgbẹ́ gbàgbọ́ ẹ̀ ní gbàgbọ́ ẹ̀ ní ọwọ́ àgbẹ̀ tó nípa báyìí ẹ má jẹ́ ká máa categorize àwọn ọba pé gbogbo wọn lẹ́lẹ́bọ ìdí àsọ̀ra tọ́ba ti kéde fún wa pé mùsùlùmí ló òun àtọ́lọ́n ló ní gbáyé òkú wọn ọjà wọn tú òun bá ń jọ ìkẹ́ àmà tí mo bá sọ fún wọn pé mùsùlùmí ni ọlọ́yìn bá yín ṣe ń tí èèyàn máa ṣe ń gbangba nú ẹ̀sìn òun lọ́ọ́ máa kọ̀rọ̀ àyèmọ́yé àfáà náà tẹ̀lé sí pé òun gan ní sáájú yín kírun tẹ́ pé kèfèrí ọ̀gá kèfèrí inú kọ̀rọ̀ ẹ̀ kírun lẹ́yìn tó nípa báyìí kò sí nǹkan kan tó jẹ má ṣíṣe ìmáàmù tó wá jẹ má jẹmú pé kò gbọ́dọ̀ jọba kò gbọ́dọ̀ jẹjọ yìí fífilẹ̀ kẹsàn-án ọ̀sọ̀ yẹn di kèfèrí fífilẹ̀ kẹsàn-án di sí ga bí mo ti ń sọ̀rọ̀ yìí ọkàn jẹ́ pé ọ̀sọ̀ obìnrin tó jẹ ní àkà àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ èmi ò rí náà sùn kankan tó sọ pé ìwọ ni kọkùnrin ó filẹ̀ kẹ̀sì ara ní ọmọ ogun tọ́lọ̀ wọn bá sọ ní haramu fún wa tánà bí pé ní haramu fún wa ó ń bẹ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n torí pọ́ bá kú lẹ̀kẹ̀sọ́rùn láti wá pé àwọn tó bá ti yẹn o èrò ńlá ni wọ́n ni wọ́n ẹja sọ́ra ẹ̀mọ́jà afa ń tí ẹ̀mọ́jà wí ń tọ́lọ̀ wò káṣí má wí ń tánà sọ́nà bá wà oníbòwò ni ọba tó ládé lórí ó ti wá máa kí o kí ni mẹ́lára dé ebi fìlà ni ẹ ọ jáde táyé ni fìlà sẹ́yìn ń pè ládé ńlẹ̀ wa yìí ẹ̀ ẹ̀ ń tẹ́ ń pè ládé lọ́lẹ̀ wa nígbà yìí ó ní fìlà àwọn ará Pakistan fìlà tí wọ́n máa fi ṣeré káàkiri wẹ́dà ń dé wẹ́dà ìdí máa ń yọ ṣéèpù báyìí wẹ́dà ń dé dẹ́rẹ́fà táyé dẹ́rẹ́fà ń dé tí náà lè wá sọ di gbéyọ́ládé lórí adékélé òǹfìlà ni wọ́n kàn hàn ni tó gbélé yìí èyí tara láti wọn wá ba nǹkan jẹ tọ́ba ti máa ń kí tó sì nígbàgbọ́ bọ́jẹ́ mùsùlùmí tó sì máa fásí àkà àtàwọn amájẹmú míì tí tẹ̀rẹ́ àgbé wá ó lè kírun ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin pé sóun lọ lọ́tọ̀ sí ju pé kó kírun ni àbẹ́lòmíì wà nílẹ̀ ọ̀tọ̀délé wọn. ànábì wa sallallahu alaihi wasallam ó ní ya ummul qawma aqra'uhum bil Qur'an ẹni tí wọ́n máa ṣáájú kí òun lẹ́nu tó bá mọ kùránì kà dáadáa láàrin bẹ́ẹ̀ bá lẹ fẹ́ pírátìsẹ̀ nítorí àwọn ọlọ́ba dí ẹ pírátìsẹ̀ lọ́dọ̀ àwọn ìmọ̀ mùsùlùmí náà sáà ní àmọ́ kùránì kà dáadáa yìí <laughs> àwọn bọ̀ aláìmọ̀ká pọ̀ náà àwọn ìmọ̀ mùsùlùmí bẹ ní tí wọ́n sì lè fi wa wọ́n sì mọ̀ pé àwọn ọmọ tó bẹ lẹ́yìn wọn yìí wọ́n mọ nǹkan èyí tí náà òjòkó jẹ́ pé wá máa ṣe ẹ máa pè mí ní ah mo ti lọ ìlú kan tó jẹ́ sí pé ìmáàmù ọbẹ̀ ọmọ kótóbà ká ó ní ẹ̀sà fìmí jẹrè mọ́mú màá ma bí màá ṣe máa bá ṣe àti ó ti dáadáa yín máa kírun fún yín tọ́jà sì fo kótóbà jimá ó ní ọmọ ìṣe ọmọ ṣe kótóbà yìí tọ́jà ṣe kótóbà tán èmi ó kírun fún yín ó bá ṣẹ̀rí àmú ìmáàmù lè yàtọ̀ ẹni tó kírun lè yàtọ̀ sẹ́ni tó ṣe kótóbà islam fi mẹ ibà fẹ káwọn èèyàn sàǹfààní wọn náà sì bẹ mí kí pé orúkọ rẹ ọfẹ kó kú mẹ pé imam síbi imam ẹ kò sí nǹkan kan wọn ní síbi imam tòmílẹ ọmọ bọ túmọ̀ ayé ọmọ ta ṣe fún pàǹtẹ kò sí islam fi mẹ tí wọn bá lè jẹ káwọn àjọ ti ẹ bá ń gbà má dáa kò sílùú tó ti ọmọ akẹ́kọ̀ọ́ tó mọ̀ kò sí ó lè má gbélé wọn gbé wá yọ wá ẹbí jọ jimajima ni ọmọ wa láì tó náà yóò padà sí ibi tí ń gbé fẹjẹ ká tó nǹkan yìí ọba lè ṣáájú òun ọba alẹ́ yorùbá ó lè ṣáájú òun tó bá qualify láti ṣe ìmọ̀ ọlọ́ọ̀dára òun gan lọ́dà jù èmi láìkí pé ọba ṣáájú òun nínú ìròyìn ṣáájú ìran ọdún nílùú kọ̀ọ̀kan ẹ̀yẹ̀ máa bá ní dá jẹ́ mbẹ̀ a ti lé àwọn ọba a ti lé wọn lárí ọba kan tó ṣáájú òun ẹnu ṣáájú òun yẹn ní tó ti gbà nínú gbèsè ayé ojú tì bí a àti gbọ́ èmi tí mo ń sáájú tí mi ní sọ wá wọ́n ń sá kó lé nìsín tí nǹkan bí ìbàjẹ́ kan bá ti fẹ́ dé báyìí fẹ́ yọ kó ìdọ̀tí ẹ̀sìn bá yọ ara sá kó pé ẹgbẹ́ mi ò sí ní. ẹ dákun tí gbogbo àwọn tí òṣogbo yìí náà bá sáájú òun ẹ rí i pé wọn ò ní lọ síbi ọ̀sán léèsì bọ̀ padà. bí ti ìkírun náà bá sáájú òun ẹ pé báwọn náà bá lórí ìtàkàn bẹ̀ kó ní lọ́mọ́ àǹfààní wà ń bẹ̀ fún wa kìí ṣe pé bọ́yá ní kankan tá a jẹ́ mbẹ́ àǹfààní ẹ̀sìn yóò kó wọn bákan náà ẹnì kankan ò ní jẹ́ mọ oyè àfikọ́ ọmọ kíw àfikọ́ mẹ́sì ẹ̀rí àtọ́ba ti jọba sáré ìjọba ọlọ́mọ fún wa ní ìdè ọdún ọkè fàájà tó kíw gbogbo kìíní yóò jẹ́ kẹ́sìn ọgbà rẹ̀ tá a bá ní àwòjẹ àwòsàn dáadáa àwọn nǹkan táwọn máa wẹnu sí lára yìí àárí sí ìsì ẹ̀ àrẹwẹnu sí àmọ̀ pé àǹfààní wà ń bẹ̀ bí o ti gbà rán yẹn bí irun náà fílà lásán ni kìí sì rán ọ̀ràn yẹn báà kí irun ọdún ògbà má wà lọ ògbà má wà lè jẹun náà sọ́nà wọn oṣù wa ni tòmọ́tà bá mọ̀ pé àwọn kankan wà tí ó àti ọjà àti pẹ́ǹtì fún àwùjọ Islam nílùú wa yìí ẹ jẹ́ ká bà kẹ́ kó lè bá ṣàǹfààní fún wa ọlọ́run sàrà ánà sọlọ́run sọlọ́run. ìbéèrè yẹn tó clear sí gbogbo jama gbajúgbajà ọ̀rọ̀ ni tí ó ti gbalẹ̀ wípé nítorí Allahu akbar tó fi jẹ́ méje níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ tó fi jẹ́ márùn-ún níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì ó ní pé níjọ́ ọdún ni ọmọ ànábì kú ọmọ ànábì rẹ̀ ń jẹ́ oníjọ́ ọdún ló kú ọwọ́ wa ti gbàgbé ọwọ́ ń ṣe aláwọ̀ wá tó bá rú lọ wọ́n tà ń ṣe lọ wọ́n yẹn lò bí àà àkọ́kọ́ náà mi ò mẹ̀rí ẹ̀ tó ti yé báyìí nǹkan máa gbajúmọ̀ ń gbá mi tí ò ní túmọ̀ tí ò ní foundation mi ò mẹ̀rí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kọ̀ọ̀bá làákàyè gan mu tí wọ́n bá ṣe aláwọ̀ akpọ̀ tí wọ́n gbàgbé aláwọ̀ akpọ̀ ó yẹ wọ́n gbàgbé sẹ́mi aláwọ̀ lè mọ́ ní hamida òun náà àbí sálà òun ní aláwọ̀ akpọ̀ nìkan lọ́dọ̀ àrùn tí wọ́n gbàgbé ètò tí wọ́n ká fáti àlẹ́ méje wọ́n máa ka lọ pé alihamudulilayi rabbil alamin kó fún wa lásọ̀ọ́lì kó ń ṣe àmì kó tún ní alihamudulilayi rabbil alamin gbogbo eléyìí làákàyè fi yọ ayé pé àròsọ tán torí pé tó bá pé gbàgbé ni ó ṣe Allahu akbar ọ̀pá alákọ̀ọ́kọ́ ó tún ṣe Allahu akbar ọ̀pá ẹlẹ́ẹ̀kejì kò rí nǹkan méje kò rí sálámà sí i kò rí nǹkan kan sí ju aláwọ̀ agbára nìkan lọ obìnrin wa yìí pé mi ò mẹ̀rí ẹ̀ ṣùgbọ́n àwọn àwòrán táwọn rí yẹn ń jẹ́ pé àgbélẹ̀rọ ìtàn yìí. ayé àlùkùránì tọ́nà bá gbé kalẹ̀ nínú suratul Kawthar pé fasalli li rabbika wanhar fasalli li rabbika wanhar eléyìí ló ní ìtumọ̀ wípé ìpìlẹ̀ sábàbí táyà yẹn fi sọ̀kalẹ̀ ìbànújẹ́ ọkàn tọ́ba yẹn náà fi sallallahu alaihi wasallam níjọ́ náà lọ́lọ́run sọ pé fasalli li rabbika lọ kírun o kírun o náà fi máa túmọ̀ àyà yẹn wípé àyà yẹn náà ní ẹ̀rí wípé ìrun ọdún ọ̀ràn ẹ̀yàn ni ìmọ̀ bó ti ẹ̀já sí pé àwọn onímọ̀ máa sọ wípé kì í sóun nìkan ni fàṣọ́lì lè rọ́bí gbogbo òun lọ́wọ́ bẹ̀ àti ìran ọ̀ràn ẹ̀yàn àti ìran náà fílà wípé tí nǹkan kan bá bá ọ níbànújẹ́ má kí ìbànújẹ́ yẹn gba ìrun lọ́wọ́ rẹ o bákan náà wá ní har má kí ìbànújẹ́ yẹn gba nǹkan tẹ́ ẹ̀ máa pa á jọ́sìn ọba má jẹ́ gbà lọ́wọ́ rẹ o yẹn ni pé ànábì sallallahu alaihi wa sallam ọ̀pá ẹran ọdún níjọ ọdún léyà tí ọmọ ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo wa náà kẹ́kọ̀ọ́ láàrin yẹn tó ṣe ìjẹ́ nípa kan náà kàn ẹ méjì kú wa kan bẹ mi yìí láǹsọ fún ẹ ọba pa ẹni tí ó mú lọ gan nínú àwọn nǹkan ní ọ̀rá gbogbo Òṣogbo kọ́ra kó ráìsì síbẹ̀ kọ́ máa ha fún gbogbo ará Òṣogbo yìí yóò gbà ládàá kó bá àwọn èèyàn o ṣùgbọ́n tọ́ba ara àgbò àbọ̀ra màálù kan tọ́ba du fọlọ́n tóbi jọ́sìn fọlọ́n ọba tó ha báwọn èèyàn ládàá rẹ̀ ọ̀nà tí ó ń gbà wá ó yàtọ̀ sí gbogbo ráìsì ọ̀há yẹn ló fi jẹ́ sí pé náhàrù ìjọsìn láì ẹ̀fí àwọn onímọ̀ máa ń ṣàlàyé pé ìjọsìn tó tóbi jù nínú ìjọsìn tá a máa fowó ṣe nínú àwọn àjọ ìṣòro tó nínú si táwọn afọwọ́ ṣe òní ká pa ẹran ká fi jọ́sìn fọlọ́ wọn. béèrè sí. ọjọ́ ero chains ọrùn tí ero sí gold ọjọ́ àwọn èrò inú iná wọ́n náà sì mọ̀ yìí pé ọ̀bọ àtàwọn nǹkan nǹkan tó jẹ́ ẹranko tí ọ̀dà yẹn wọ́n pa sí ìsìn ọlọ́run nípa báyìí a lè sọ pé ẹ̀rí kan wà wípé n tí èsè gold pé haram ni pé èèyàn ò lè lò ṣùgbọ́n tí wọn náà bá wò ó rí pé tí èèyàn bá bí èrò gbogbo nǹkan bá fi ròyìn anabi sallallahu alayhi wa sallam ọlọ́ ma kan ọlọ́ nìkan náà àwọn sàábé nínú mọ́sálásí tó fi kùn sùn anabi ní wọ́n gba lẹ́pa wọn ò gbangba kú gbà ọ̀ wọ́n gba lẹ́pa pé délẹ̀ pé irú ohun tó sùn yìí ohun táwọn ará inú náà máa sùn nìyẹn tòyí lẹ́yìn náà tó lẹ́rù fún wa yìí pé ọ̀bọ́mọlúwàbí ènìyàn mu pé kọ́ gbá chains ọ̀run kódà kọ́ mọ́ ti gold tọ́wọ́ á jẹ́ gold ni ó ti dẹ́sẹ̀ rí pé gold haramu ni fún ọkùnrin pé kó lò náà àyàfi àwọn àyè kan ló ti lè lò bóyá bí imú rẹ̀ tàbí ìka rẹ̀ nǹkan kan náà bọ́dì ẹ̀ gé wọ́n wá fẹ́ bá fi nǹkan kan replace ẹ̀ wọ́n wá ní dábàá fẹ́ni síbẹ̀ yóò máa dógùn tùmọ̀ gold kò ní máa dógùn irú nǹkan báyẹn ni wọ́n lè lò fún a lè lo glasses tẹ́jẹ́ pé gold ni a fi ṣe tá a bá lò haram ni fún wa mọ̀tí nǹkan kan náà oríkì ara wa bá bàjẹ́ táwọn dókítà wa ni wọ́n ṣe mí síbẹ̀ ṣùgbọ́n góòdì ni wọ́n fi ṣe alèlò ànábì wa sọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́nà ó fún kan nínú àwọn sàábé ní permission láti lò bẹ́ẹ̀ náà. Àyà yẹn ọ̀jọ́ máa ń tí wọ́n lò fún torí pé ó kúrè ìjà sí lọ́wọ́ ọba wí. Eh, àwọn jáde fúnra wọn ni àwọn èèyàn ó kúrò ìdásí ọlọ́run ló mú wọn jáde eh, ọlọ́run lọ́mọ máa ń pé kúntùm khayra ummatin ukhrijat linnas gbígbáde wọn yìí ọwọ́ àánú kádàrá kàwọ́níyà ọlọ́run ọba kẹ́wọ́nì ọlọ́run ọba ni kún fàyà kún rẹ̀ ni òun ló fi mú àwa mùsùlùmí jáde pé ẹ̀yin dáa jù kí ló fi dáa jù ta'muruna bil ma'ruf máa pàṣẹ máa pàwọn èèyàn síbi dáadáa olórí dáadáa sí tí a máa ń pè èèyàn sí ni tawhid wàtàní haúnà ánìlì munkar ẹ máa sí àwọn èèyàn lọ́wọ́ kù níbi jẹ́ ọ̀dà olórí jẹ́ ọ̀dà jùláyé ni shirk ẹ̀bọ tàbá wá àwọn tá dárúkọ ni wọ́n mú wọ́n máa ń pa àyàn láti ẹ̀ dáadáa wọ́n máa pa àwọn èèyàn síbi dáadáa pè kù níbi fún ìtọ̀rọ̀ bídíà àlà ò lè rí lọ jọba àrí tí wọ́n ṣe mólídì mẹ́jọ àti ọmọ pé ah mólídì yóò da ìrọ́ ni wọn àní sọ tó àyà yẹn ò jẹ́ wọn wọn rárá ẹlẹ́ẹ̀kejì practice àyà yẹn òun náà làwọn nílùú wa Muhammad sallallahu alaihi àwọn òṣèrú ẹ̀ náà hmm, kò sẹ́ni ò lọ sí dáwà ní gbogbo àwọn onímọ̀ ṣùgbọ́n kì í fi ìlànà lórí ẹ̀yẹn ìlànà di ìjọ ẹgbẹ́ tó ti lófin gbogbo ẹni tí wọ́n ti dáwà kò sófin kankan níbẹ̀ kò sì ní àwọn ìlànà kankan níbẹ̀ pépé àwọn ààyè káwọn àti èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́dọ̀ wọn tó bá tẹ̀lé wọn lọ tó bá sọ̀rọ̀ nípa tawhid wọn ó lé ọ padà bí ọmọ lọ lé lórí kọ̀jẹ́ máa ti wá tó nípa báyìí kìí ṣe ẹ̀rí fún ní tí wọ́n ń sìn yẹ̀wò ààrẹ kejì ni pé kíní yẹn ń kú fàtẹ́yìn báwùjọ yìí tá a bá wòye sí dáadáa nínú ẹ̀kọ́ ó ń kó fàsẹ́yìn bá àwọn ọmọ nínú ẹ̀kọ́ oníṣẹ́ ọwọ́ ó ń kó bá oníṣòwò àárín wọn ó ń kó bá gbogbo nǹkan tá a sì máa ń fi sẹ̀sìn láyé kò gbọ́dọ̀ kó báyìí wa ọlọ́run bá fi sọ pé àdúrà tó dáa jù anábìá sallallahu ẹbí àdúrà tó dáa jù ó gbé sáàyè tó dáa jù fi máa ń béèrè orí وفي الآخرة حسنة وقنا عذاب هنا أنا بني أما في توراة yẹni pé ìsìláàmù yìí a gbọ́dọ̀ ṣẹ̀sìn kankan náà ẹ̀sìn yìí tó kò bá yé wa kò sí kankan tí wọ́n rẹ́kọ́mẹ́ndì fún ẹ̀sìn wa tó kò bá yé wa ṣe bá wà àwọn tá a wé yìí ó ń kó bá yé wọn bàbá ló ní ti ọwọ́ nínú wọn gbogbo kọ́sítọ́mù ó ti bọ́ wọn lọ́wọ́ tòló ti lọ ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ méjìlá gbogbo wọn ti lọ wọn lọ́wọ́ ọba ló ní tòwò gbogbo kọ́sítọ́mù àti wọn máa ra nǹkan sọ̀bù àwa yín dé sọ̀bù ó ti di kíní káàrí yín àà kí ló dé irun jímọ̀ gan tọ́jọ́ náà yàn tẹ́ ẹ bá ti kí tán fáńtẹ̀sọ̀rọ̀ fèlè àrùn ọlọ́run tó ní ẹ bá ti kí irun jímọ̀ tán ẹ tó ń gba sọ́ọ̀bù yín lọ bó wàá lẹ́nu kí wọ́n ti wá fa gbogbo sẹ́ tó yẹ kó fi ṣe ẹ̀sìn tó yẹ kó fi ṣètò ayé èyí sì dáàfà dábà pé àfa àgànyàn gbogbo yẹ bẹ́ẹ̀ kó fi ṣètò ayé rẹ yọ̀pọ̀ ìyàwó tì yọ̀pọ̀ àwọn ọmọ ẹtì àwọn ọmọ òní ní tírénì kankan àwọn tí ọlọ́run ó bí ọ léèrè ó fi lẹ̀ ọ̀fẹ́ pàálẹ̀ ń pa làpálàpá àwọn nǹkan yìí àlékù wà nbẹ gan o àti káyà sọ́ra o àníyàn wọn dá tòmọtẹ wọn ò dá báníyàn wọn bá sì dá tíṣẹ wọn bá dá kò ní tọ́lọ́ wọn bá òtútù nígbà tó yẹn lọ dúkù níbi òrìṣà ni tó di ọ lọ sí di òrìṣà ọwọ́ ń takò sí diẹ wọn á ní kílé tó fi ń ṣe àà ah, ah, mo mọ̀ pé kò lágbára ọlọ́run lágbára àníyàn rẹ dá lóòótọ́ tòmọtẹ tó ń ṣe yóò ṣe kò dára bẹ́ẹ̀ àbọ̀dọ̀ yí padà gbogbo ẹni tó bá fọ́ọ̀lù síbẹ̀ ká ronú pìwàdà ká padà sí jọ́ọ̀nà òdodo ká béèrè àwọn èèyàn ọmọ ẹni náà làdánwò ẹlùmí sì ma ìfẹ́nu dára hàn ká béèrè ọ̀nà tọ̀tọ̀ tí wa gbé wá sallallahu alaihi dáhàwà gbogbo àwọn èèyàn àwọn wọn ò ní tẹ́ǹpẹ̀ ní jihad lọ́dọ̀ wọn wọn ò gbogbo ìran àwọn tí ò sí ọ̀làjú pọ̀ sí jù nínú o lè rí pòfẹ́sọ̀ o lè tó bá rí dókítà ń bẹ̀ tó yẹ mẹ́díkà dókítà láàrin wọn nínú kọjá sí pé ó kéré ẹ sára àwọn kọ̀ọ̀kan náà àwọn ilé òun a lè pè wọ́n pé ogun lọ́dọ̀ àwọn èèyàn wọn ò lè sí ó lọ ẹnìkan tó wà nípò gidi kan tó lè ṣerú nǹkan báwọn bó wa lẹ̀sìn ó ti wá bó lẹ̀sìn kan ti wá lè dé táwa gbé wá tí wọ́n yẹ pé wàá máa kó bá ètò ayé ọ̀wọ́lọ̀ kò bẹ́tò ayé pátápátá tò nípa báyìí dáwàdà tòmónìdì ẹ̀kọ́ èyàn ní síbò ṣe wù èyàn ní síbò ṣe fẹ́ àti kọ́ padà sí ẹni tó jẹ́ ọba onídáwà lónà ní anábì wa Muhammad sallallahu alaihi wasallam kó béèrè pé báwo ló ti ṣe kó béèrè lọ́dọ̀ àwọn ìtàn àwọn sàhábà rẹ̀ àwọn náà ti dáwà jù kó béèrè bí wọ́n ti ṣe kó béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ kankan kó béèrè bí wọ́n ti dáwà wọn àwọn ni wọ́n mọ̀ àwọn ni wọ́n sàlàyé bá a ti ṣe ló fi lè yé wa a kò gbọ́dọ̀ máa tẹ̀lé pé àwọn ẹ̀dà àwọn bàbá àwọn àfáà wa àwọn èèyàn láti lù kan ní tó bá lù kan mú ó lè má ba lù kan mú o. ntọ́ba ìlú kan ó lè má ba lòdì àmọ́ so àwọn nǹkan tẹ́ gbé wá yẹn tí wọ́n gbé wá yẹn ó ní ewu lára ọlọ́run ọba gbogbo wa sọ́nà gbogbo ẹni tó ti mọ ọ̀nà kúrò níbi ọ̀nà yẹn tí tọ́mọ̀ pé ọ̀nà yẹn ọ̀dá ọlọ́run mọ̀dá wa padà níbi ọ̀nà yẹn gbogbo àwọn tó wà tí wọ́n sì tún wò pé ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọlọ́run bá dá wọn padà kú a nífẹ̀ẹ́ wọn kan padà bá wa jù ní ẹnìkan ọ̀fẹ́ ẹnìkan sá padà tó ti fi tọ́ da sì fẹ́ fún yọ padà bọ́lá wọn bá wá fẹ́ òun lọ́ mọ̀ ṣùgbọ́n a tún máa bẹ lọ́hùn pé ọlọ́run bá dáhùn padà níjọ́ tó tètè wà á fi ròjà àwọn náà ani alhamdulillah rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.